ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ àwọn tabi'un àwọn tabi'u tabi'in abẹ́rẹ́ wọn bá kó fi kẹ́yì kó fi kárí gbogbo wọn gbogbo tó bá ń tọ̀ lọ́la ànábì náà tó fi dọjọ́ gbúdọ̀ kíyàmá kọ́lọ̀ kó fi kẹ́yì kó fi kárí àwọn náà tafsir quran ní suratul Baqara aya ọgọ́rùn kan àti ọgọ́ta náà ni a kẹ lónìí wọ́n rẹ̀ pàtí kí lẹ́lẹ́dẹ́ náà táàbù wọ́bí náà ni ìlẹ́lẹ́dẹ́ náà táàbù. أعوذ بالله من الشيطان الرجيم إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله أولئك عليهم لعنة الله والملائكة الملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينذرون وإلهكم إله واحد الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما الله من السماء من ماء وما أنزل الله من السماء من ماء فأحيا فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دار وتصريف الرياح وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون ومن الناس الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن والقوة لله جميعا وأن الله شديد العذاب رب سبحانه وتعالى إن شاء الله يفوانين القرآن نبتي أتبر لونه májẹ̀mú tí máa ń jẹ́ kéèyàn ó bọ́ níbi làánà ọlọ́run ọba níbi ìjìnà sí ìkẹ́ ọlọ́run ẹ rí pé àyà tí a kà kẹ́yìn òun náà ni àyà ọgọ́rùn kan àti àádọ́ta àti mẹ́sàn one fifty nine ọlọ́run ọba sọ fún wa pé ẹni tí ó bá máa ń pa òdodo mọ́ inna alladhina yaqtumuna ma anzalna min albayinat àwọn kan tó ń jẹ́ nǹkan òdodo tó hàn síyàn tó yá máa má tí wọ́n fi ń pamọ́ tí wọ́n pè mí nílé sọ́ mi nílé wí jáde àmọ́ dá lójú pé òdodo ni <clears throat> ọ̀rọ̀ yìí ọlọ́run ọba nírú àwọn báyìí tó ṣe pé nǹkan tá à ń sin sọ yìí náà kì í ṣe pé ní tí ó ń hàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ntọ́ hàn nínú ayé alukur'an ni ntọ́ hàn nínú hadith nabi ni tí wọ́n wá fi pamọ́ níbi ni pé nígbà míì òdodo mi máa hàn síyàn tó ṣe pé tí wọ́n bá fi pamọ́ lè má já sí wàhálà fún yàn òun náà ni òdodo tó yẹ rí pé òdodo yẹn wọn nìkan ló hàn sí kò hàn sí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn yòókù bóyá lápẹjú eléèsìn ìwọ nìkan ló dá oṣù àwẹ̀ rí fúnra rẹ ó dá orí ó olójú báyìí ó fojú rí ó olójú lójú sọ́mà ń bí a oṣù ni mo rí yìí ó wá lọ sọ́dọ̀ àwọn tó ń jẹ́ aláṣẹ lọ́ba ní àwọn náà wá wọn láwọn ò rí àbáwọn owó kì wọn ò rí oṣù yìí irú wọn tó rí yẹn ó ti dandan fún ọ kọ́ gbà rẹ̀ sọ kọ́lá bí aráàlú báwọn bá gbà rẹ̀ bí aláṣẹ̀lú bá ní àwọn òrí ń tàwọn àmọ́ wọ̀ wọ́n gbọ́dọ̀ mú ẹnu rẹ lọ́wọ́ dúró torí wọ́n ti dárí irú yóò ní sìn kọ́ àwọn pé a ah, bó wá ní kọ́ àwọn pé a ah, kíní yẹn dé tọ̀ mo dákẹ́ èlé mọ́ sọ́jáde nítorí kíni kí wọ́n nítorí pé àwọn tó ń já aláṣẹ nínú ìlú wọn tẹ̀ sí ọ̀rọ̀ yẹn sùúrù yẹn òdodo ní àmọ́ òun fi pamọ́ látara pé kíni kò sí gbé jáde pàtí kí wọ́n nìkan lórí àmúrò tó ṣe pé ọlọ́wọ́n bá gán ti ṣàlàyé rẹ̀ ó ti clear nínú alukur'an ó yanjú nínú hadith anabi sallallahu alayhi wa sallam kí wọ́n á mọ̀mọ́ kí wọ́n máa dọ̀wọ́ bò kí wọ́n á tún ṣe pé ń dọ̀wọ́ bò lásán yóò tún máa takò ẹ gbogbo àwọn àlàyé súnà bó ṣe clear láwùjọ lónìí àwọn ọ̀rọ̀ kan bẹ tó pé kò yé àwọn èèyàn wọ́n mọ̀ wọ́n pé kílá wá dé báyìí lórí rédíò láàárọ̀ lọ́sàn-án ọ̀rọ̀ kúnlẹ̀ ìkúnlẹ̀ wọ́n ní amọ̀kúnlẹ̀ wọ́n ní amọ̀kúnlẹ̀ mọ́nà ni lọ́sàn-án yìí mò ń gbọ́ rédíò ẹnìkan wá lóun fẹ́ sọ nípa ọ̀rọ̀ àṣà wọ́n ní àwọn àṣà tó bá takọ̀ ẹ̀sìn kódà kí ọmọ ṣe àmọ́ ètò wáyé takẹ̀sìn ó ní ìgbà tí ó máa pèjú wa ó níbi kí ọmọ ilé òní kúnlẹ̀ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àsàkásà gbáà ni kìí ṣe àṣà tiwa ó sàsọ̀gbẹ̀ lóríṣiríṣi ìgbà tó wá parí wọn á ju rẹ̀ kalẹ̀ so mo wá láǹfààní àti pé ìgbà tí mo wá pè tí mo wá sọ fún ni pé ẹ sọ̀rọ̀ nípa àṣálẹ̀ kan ó mo ní à. Ah, àwọn àṣà tí wọ́n ń bẹ nílọrin tí kìí ṣe àṣà lọrin ọ̀pọ̀ kírétẹ̀ máa kà wọ́n tó jẹ́ pé nǹkan ẹ̀ ọ̀kan péré lẹ́ka mo ní ṣòkòtò táwọn ọmọbìnrin wọ̀ káàkiri nílùú lọrin yìí sí àṣà lọrin mi aṣọ tó fún dẹ́ndẹ́n tí àwọn ọmọbìnrin ń wọ̀ káàkiri lọrin yìí ṣé àṣà lọrin ni mo ní ṣòkòtò táwọn ọmọkùnrin ń wọ̀ tí wọ́n sí ìbàdí wọn kalẹ̀ yas level sí àṣà lọrin ni mo ní gbogbo secret court táwọn ọmọ lọrin ń ṣe tán para wọn yìí sí àṣà lọrin ni àwọn àfa tí wọ́n ń sin òkú sínú ilé àtàwọn àfa tí wọ́n ń sin sínú ilé sásà lọrin ni mo wá kà fún wọn kà fún báwọn mo ní ó ti wá jẹ́ pé ọ̀rọ̀ kúnlẹ̀ ni wọ́n fi ń ṣe àpèjúwe sobi tí mo ti lọ òun ni pé òdodo tó bá hàn síyàn ẹni tí bá máa máa da ọwọ́ bò iná ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti pé mẹ́rin ọ̀rọ̀ kúnlẹ̀ náà sọ ń dùn ta wọ́n tún sọ lọ́ńtọ́ lọ wọ́n tún sọ lọ́dọ̀ yìí ṣé a rò pé yìí ò lè wá lé ní kí òdodo kọ́ wá sáwọn lé ni òdodo ò lè sáwọn lé òdodo ò lè kú ṣé ẹ rí ó ti gbérí sọ náà òdodo òun ó ti gbérí sọ. So tó ló bá ti gbé ń sẹ́ ni pé ó ti ó ti ó ti lálẹ̀ ó ti bẹ̀rẹ̀ ó ti ó ti ó ti jí tó bá ti bẹ̀rẹ̀ sí ní jí èèyàn lè drawọ́ bò ó yóò máa fẹ̀ sí ni yóò máa fẹ̀ sí torí òdodo yẹn ni qad bayyanahu fil kitab ọlọ́run ti ṣàlàyé rẹ̀ ó ti kílẹ̀ nu ayé àkùránì wàláyé ó kílẹ̀ nu àdìsá nàbì sallallahu alaihi ṣé ẹ̀rí ọlọ́kẹ́ wọn kíyàn yìí wàláyé tí wọn bá ti ń ka tẹ́ bá ti ń ka tíra sí wàláì làwọn ló sì máa lékún ní ẹ̀rí sí yẹ̀kínú wọn wá pọ̀ sí i bí a ṣe lè yẹ tó wà báyìí so kóra gbogbo àwọn ṣùgbọ́n àti ẹni pé àwọn ọ̀rọ̀ rújú táwọn yẹn bá ń kó wa ẹ̀rí ọkàn máa pààyàn ni so náà ni àwọn omi fúnra mu àdéhùn lọ sí àtàṣe ní ìrọ̀lẹ́ yìí láago mẹ́ta ẹnìkan wá ń béèrè pé wọ́n ń challenge wọ́n ń pè yín pé kẹ́ wá ní rédíò kọ́ra ẹ̀ dáhùn lóhùn kí ni kàn án ah, ah, ìjà bẹ̀rù ọlọ́run níjẹ́ náà pè wá ṣé bí wọ́n ṣe ń pè yàn náà náà ń pè wá hàn àwọn tó ń gbé wá sí mọ́ ṣe pè wọ́n wá nù sọmọ ní ọ̀rọ̀ yẹn kílẹ̀ pé àbùsí ni n tí wọ́n ń sọ wọn ọ̀rẹ́ láti pe ẹnìkan kan so èèyàn náà mà bẹ́ẹ̀ so òun ni pé bí tí mo ti lọ ni pé òdodo tọ́lọ́n ti ṣàlàyé sínú alukur'an ẹni tó bá ń dáwọ́ bò ó tó yé tó kà á tó rí ọlọ́wọ́ bá ní gbogbo àwọn ẹni wọ̀nyí yẹlẹ àìníhùnmọ̀lọ́ ọlọ́wọ́ gbọ́ ẹnìyẹn jìnnà síkẹrẹ lẹ́yìn ìgbà tọ́lọ́n bá lànà wọn wọ̀yẹlẹ àìníhùnmọ̀lọ́ àìníhùn àwọn mẹ̀láìkà wọ́n lànà rẹ̀ bákan náà àwọn ẹ̀dá ọlọ́wọ́ ọba tí wọn kì í mí àti wọn kì í ṣe èèyàn wọn mọ ìlànà rẹ̀ sùmọ́mù Ibn Kathir rahimahullah wọn mú àwọn ẹ̀rí wá pé ṣe bí àdìsí ń bẹ àyà ń bẹ tó ní ẹni tó bá ń dìde tí ń lọ síbi iṣẹ́ rí tí ń lọ síbi tó ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́run ni kí àwọn màláíkà kan máa tọrọ àforíjì fún kódà hatal itan filbahar kódà àwọn ẹja tí ń bẹ nínú odò wọ́n máa tọrọ ìkẹ́ ọlọ́run fẹ́ni tí bá lọ lè kéwú bẹ́ẹ̀ náà ni ẹni tí bá ń pa òdodo mọ́ àwọn ẹ̀dá tọ́lọ́wọ́ bá dá tí kìí ṣe èèyàn wọ́n máa ṣépèlé onítọ̀hún kọ́lọ́nkọ́ làwọn ń bẹ̀ ọlọ́run wa ní ẹni tí kò ní rí ìbínú ọlọ́run òdodo ti hàn sí lẹ́yìn ìgbà tó ti ṣe àwọn tí ò dá òdodo wá clear sí i irú ẹni yẹn ọlọ́run ní ẹni tí kò ní rí bínú ọlọ́run ní ìlàlàdínà táàbù ó ti ròdòdò yẹn ó ti fi pamọ́ àmọ́ ńgbà tó yá táàbù ọ̀wà túba ìpè á òdodo yìí mo ti mọ̀ ó ti yé mi ìmọ̀ wa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn torí ẹlòmíì lẹ́wù tó wà àbí àwùjọ tó wà yóò máa di lọ́wọ́ láti lè gbé òdodo jáde àìmọye lónìí tó yẹ pé tẹ́ bá yọ ń sọ̀rọ̀ báyìí wàláhì yóò máa sọ fún yín pé a òdodo lẹ̀ ń sọ a òdodo lẹ̀ ń sọ àmẹ́ kíní yìí le ni ó le ṣe bó kan bẹ́ẹ̀ náà àfa lọ́rin tó ní ẹ̀yìn alùsùn náà a òdodo lẹ̀ ń sọ àmọ́ ẹsẹ̀ wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa mú wa díẹ̀díẹ̀ ní díẹ̀díẹ̀ sẹ́ni pé irú ẹnìyẹn òun mọ̀ tiẹ̀ tíráìvà ó tíráì o tó fi sọ́jáde báwọn wípé a mọ̀ pé òdodo lẹ̀ ń sọ so amẹ́ra máa ṣe díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ló ṣe wà bẹ́ẹ̀ lọ́dọ̀ kálukú mi ẹ̀tọ́ mi náà máa tí ó sọ fún yín pé kọ́lá ìdúró lẹ́yìn yìí lẹ́lẹ́lẹ́lẹ́ gbé lọ́wọ́ abẹ́lómi lè ní ọ̀nà jíjẹ yìí wá ń kọ́ tẹ́ bá wo àwọn tó ń jà fún ìkúnlẹ̀ ìkúnlẹ̀ ìkúnlẹ̀ ìkúnlẹ̀ tó ń pariwo yìí ẹ̀rọ lè kíyèsí o kìí ṣe ọ̀rọ̀ kúnlẹ̀ ní ń dùn wọ́n tó wà wọn o kìí ṣe pọ́nrọ̀ kúnlẹ̀ ní ń dùn wọ́n o ọ̀nà jíjẹ ọ̀nà jíjẹ ọ̀nà yìí wọn wọ́n ní pé ń dí àwọn èèyàn ń lajú wọn ò gbà fáwọn kan lù wọn jìbìtì mọ́ ọ̀dọ̀ ẹnìkan ní ní estate kan táwọn wà oyún bídíà kan wá ní àwa dáràn báyìí pé bàálà dájọ́ mólúdì gan ẹnìkan kò ní wá torí àwọn súnà méjì kan ti wà ń bẹ̀ gbogbo wọn la gbogbo àwọn tí ń débẹ̀ lójú káwọn fáwọn tó débẹ̀ àwọn náà ni wọ́n ń rọ́ gbogbo lẹ̀ àmáfà yìí dé odùgbé tó bá rí lẹ́yìn yọ́fà sòtókè ó lọ́rọ̀ gbà amúmúlù àwọn ni múlù díà àwọn ti ní bídíà ní kíní ìnáwó is an innovation is not good or you no attend àwọn àti àgbákùn pẹ̀lú àwọn kíní yìí bá so irú ẹni wọn lè ṣe kò ní sọ pé múlù táwọn èèyàn wá mọ́ ní ń dùn yọ àwọn sùn yọkọ̀ kíra lè fi sọ ohun tí àwọn èèyàn fi rè ẹ̀wọ̀n tó ń dálẹ̀ wọ́n ní káwọn ọmọ kúnlẹ̀ fún bàbá ẹ̀ mọ́ njẹ wàá lè hámọ́ kírun ayò sì ní mọ̀pẹ́ kì sọ̀rọ̀ kúnlẹ̀ ní ń bóyá ni pé ọ̀nà jíjẹ tiẹ̀ kókó ata kókó ata ń fọ́ ní ṣe so ọlọ́run ní ẹni tó bá ti wá lórí ìṣẹ̀mí yẹn tó pé òdodo ti clear sí àmọ́ ń dáwọ́ bò ó olúwa ní ọ̀nà tí òfin ní rí ọlọ́run ọba mọ́ illa alladhina tabu àfẹ́ntọ́ bá túbá tó túbá tábà ní tútúbá òun náà ni kéèyàn ó ṣẹ́rí padà kó níbi tí ọ̀dà téèyàn ń ṣe tútúbá wá ní májẹ̀mú gbogbo téèyàn bá ṣe téèyàn bá ní mo túbá yẹn ṣe má àwọn kọ́ ni pé al kéèyàn túbá òun pẹ̀lú sincerity pé nítorí tọ́ lọ́run á mo rí pé kíní ọlọ́wọ́ fẹ́ kíní yìí ìṣe má àkọ́kọ́ nù gbogbo tí ẹ bá ń ṣe láì dání o gbogbo tí ẹ bá ń ṣe tó takò lànà ọlọ́wọ́n ọba má ṣe nǹkan tó bá fẹ́ ṣe má tó fẹ́ filẹ̀ láì dá má ṣe nítorí àwọn èèyàn má ṣe nítorí owó má ṣe nítorí páwọn èèyàn ń bú mi pé ìwà níjẹ́ kan bú mi mọ́ tọ́ba tí bá ti ṣe báyìí ṣàmìyẹ lómi tó pé olè má ṣe dára lóòótọ́ àmọ́ àwùjọ tí ń wà òun lọ sọ́dọ̀ ẹni tí ń ṣe dáadáa irú ẹni yẹn kìí ṣe olùṣe dáadáa lódodo bóyá rúlẹ̀sì yẹn ń gbé sàwọ́dí ó wá ní ṣọ́ọ̀bù yìí ń tajà tó bá ti wá dásìkò rí wọn ní òkú kí rúlẹ̀sì wọn wà mú yàn ni wọn tó jáwèé fún yàn ni wọn máa fi ń lọ sí mọ́ṣáláṣí lọ lè kírun irú ẹni yẹn a lè sọ pé ń ṣe kí ni ìpè ah, ìrúdùn la bóyá ni pé ìjọba náà lọ kọ̀ǹpẹ́lẹ̀ lóbìdì náà ló dàbẹ̀ kí wọ́n jẹ́ ń pa láti máa kírun sọ̀mẹ́ntó yẹ pé fúnra rẹ̀ wílílì kẹ́ pé bóyá nìkan kan ní ń dìstọ́pù rẹ̀ ní ń sọ pé òní kírun ní níbi ń kírun so tí ẹ bá fẹ́ túbá kéwòn túbá pẹ̀lú ikhlas pẹ̀lú sincerity yá ọlọ́run torí tiẹ̀ èsì nǹkan ma a ọlọ́run a ṣòkòtò mi ti máa ń gbálẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti máa ń dé kọ́jà púpọ̀ ẹ̀sẹ̀ torí tiẹ̀ èsì ọlọ́run ìjáàbù èmi ni máa ń bọ́ aráàlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa rí gbogbo eékún mi rí gbogbo ojúgun mi rí gbogbo apá mi lémi obìnrin ọlọ́run torí tiẹ̀ ìmọ̀lò ìjáàbù ìjáàbù tó jẹ́ ìjáàbù tẹ̀sìn orí ìjáàbù kan bẹ tó jẹ́ ìjáàbù ẹ̀sìn ní àdúgbò láwùjọ wáyé o àwọn ìjáàbù náà dáradára ìyóò ṣe ìjáàbù ìjáàbù tó ń jẹ́ ìjáàbù ẹ̀sìn tí ó gùn tí ó fẹ̀ tí ó nípọn tí ò ní ní ọ̀ṣọ́ so ìyẹn ń jẹ́ ìjáàbù ẹ̀sìn náà so kí wọ́n á pín torítọ lọ́hùn á ah, mo ṣe tán láti máa ṣe bẹ́ẹ̀ ni gbogbo tí ń jẹ́ ṣe rí ike á sùfì yìí mo ti wá rí pé nǹkan kí nǹkan ni lè torítọ lọ́hùn èsì má mo mọ̀ ti rí ẹnìkan tó ṣe pé òun àti bọ̀dá rẹ̀ ti ń ṣe sùfì wọ́n ń jà wọ́n àti bọ̀dá rẹ̀ ní ń sísú náà ń jà ìjà mọ̀lẹ́bí náà wọ́n ń jà sí o nítorí yìí ó sì wà ní lọ́dí máa wọn súnà ọ̀ ní lọ́dí máa àwọn onísúnà ìwà ń kọ̀ndẹ́m bọ̀dá wọn nítorí pé àwọn ń jàjà mọ̀lẹ́bí sincerity ò sí mú nǹkan báwọn ṣé nítorí tọ́lọ́run yá ń fẹ́ sísúnà lẹ́gbẹ̀ẹ́ nítorí tọ́lọ́run kì í ṣe nítorí ọ̀tẹ̀ pé ọ̀tẹ̀ abilagbadza ìní tẹ̀kímọ́ wọ́n ní kí ló dé súnà ọ̀fẹ́ wọ́n sì ní sòkòtò rẹ̀ wọ́lẹ̀ wọ́n ní ẹ̀rùngbọ̀n rẹ̀ ń fa rùgbà wọ́n ní kí ló dé wọ́n ní ìwé súnà ọ̀fẹ́ náà bẹ́ẹ̀ sì ni ọ̀tẹ̀ àtàsátọ̀ fẹ́ sí i ni ìwé níní ládà o so gbogbo ní steps tó yọ ọ̀tọ̀ ṣẹ́ẹ́dí ẹni tí wọ́n máa ń sọ pé ìníkúnlẹ̀ fún yàrá àwọn stẹ́pù kan bẹ tó pé táwọn èèyàn gan bá ti ń rí wọ́n ti wọ́n pé ibi tẹ́lẹ̀ yọ padà lọ lè já sí onípadà kúnlẹ̀ mọ́ ni bí alápèjú eléṣìn tó ọ̀rọ̀ kúnlẹ̀ ti kọjá dáàmú fi bò ó ti kọjá rẹ̀ kọ́ àwọn gbèríko kan bẹ wà láì tẹ́ bá lọ bẹ̀ léṣìn bá ti rí àwọn àlùsọ́lẹ̀ sẹ́yìn wọn kúnlẹ̀ ẹ̀rọ àìkúnlẹ̀ tọ́tọ̀ à tọ̀tọ̀ tọ́ a ti mọ̀ pé àwọn tí ìpínlẹ̀ náà ń bẹ ní àwọn gbèríko ní gbèríko kọ́lá láàrin àwọn fílàní tó kó wọ́n gbàjẹ́ ìkúnlẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ wọ́n ti rí àwọn onísúnà láàrin wọn tó kó wọ́n takun wọn lọ́gbẹ́ ah, ẹkún ẹkún ẹkún ẹkún ẹ̀rọ àìrọ àwọn ìkúnlẹ̀ eré ni ọ̀dá ni ìwọ oníkúnlẹ̀ wọ́n sì ń bá ti wọlé náà nù sùkátọ́ wá ní ní àárín bíi tá a tẹ̀ ní pé kéwú pọ̀ sí so òun ni pé ẹni tó bá ń di kó bá fẹ́ rí àánú ọlọ́run ọba ó gbọ́dọ̀ túbá níbi tó ti mà tó jẹ́ òdodo òun tó ń dawọ́ bò kó túbá kó mẹ́ẹ̀ túbá mo ní òní ìyókèyàn sí pẹ̀lú al-ikhlas subákan náà kí jẹ́ kí inú yẹn máa bàjẹ́ lórí nǹkan tí yẹn ti ṣe kọjá yẹn sùlẹ́ni kí wọ́n wá pinnu ẹlẹ́kẹta ni pé èyí ní padà wá sí di aburú tí mo ń ṣe yìí ma ló wá ní àwọn ènìyàn wà aslahu wọ́n tún wá máa ṣe dáadáa lẹ́yìn ìgbà tí wọ́n bá túbá tán wọ́n bá ìyànú wọ́n tún wá máa wá ṣàlàyé aburú bí a aburú ni o nítorí mo ti ṣe kọjá yà aburú ni o gbogbo ẹni tó bá ti rìn lànà aburú kan kọjá tó wá láǹfààní láti lè máa ṣàlàyé aburú yẹn fáwọn èèyàn tó sì lé òun túbá tí ó sì máa ṣe ń tara rẹ̀ jẹ ni o kì í túbá bóyá àwọn náà ló ti ṣe àwọn aburú kan darí àwọn ẹbọ kan àbáwọn kúfúrú kan tí kò yí ọ tó padà wá yí ọ pé aaa àṣẹ bọ́ńkìrì yìí àṣẹ ìṣèkèfèrí pẹ̀lú ọlọ́run ní yìí lẹ́yìn ìgbà tó bá máa tán wọ́n gbọ́dọ̀ ó túbá kú ń bẹ́ẹ̀ tó bá wá túbá tán ọ wá bẹ̀rẹ̀ iṣẹ́ rí ọ mọ̀ ṣe dáadáa lẹ́yìn náà ọ wá tún wá máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn bágbára rẹ̀ bá ṣe máa tó o bẹ lè ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ìyẹn dáràn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kódà bí ẹ bá lè yẹ túbá tó wá ní ẹgbọ́ ẹgbọ́ ẹ̀yin ò ṣe kíní mọ́ ẹ̀ ṣe mọ́ níbẹ̀ ni láwọn kìlẹ̀ rí ọ̀nì àmọ́ ṣe mọ́ ṣe mọ́ ṣe mọ́ ṣe ẹ lákòókò sápá mi ti jẹ́ mọ́ bá tèmi lọ bí ṣe ń ṣe yìí à kó ó ṣàlàyé fáwọn èèyàn ní o ṣàlàyé fáwọn èèyàn náà ni gbogbo ẹni tí bá ń rìn nídìí tó ti burú tó a pé ìmọ̀ọ́nì ló bá gbé kóńdì rẹ̀ yóò mọ̀ rẹ́dìkì mo fẹ́ mọ̀ sí àlàyé ni yẹn fún wa ní àwọn àpèjúwe kan ẹ wá tó ti tọ̀là náà jàbátá rí mi máa ń sọ fáwọn èèyàn ní sọ́ńtà wa azim ìfijọ́ kan lo àkídà abu rẹ̀ rí ìlórí àwọn tó lórí ń bẹ o àbí mi ò lórí èmi o torí pé ńgbà tí mo fi di pé tó fi di pé kọ́kọ́ dé ní ma ń ṣe lecture ní central mosque mo ṣe àríǹjẹ náà nta nta àmọ̀sí náà ni mo rí pé ń ṣe lecture níbẹ̀ wàláì gbogbo pátipàti tí ń sọ yìí kò sọ tọ́jọ́ bẹ́ẹ̀ gbà wọn àbí kódà even ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́jà ọmọ ilé kéwú lọ́dọ̀ mi máa ń pé ẹ máa lọ bẹ́ẹ̀ máa ń kọ́ ẹ máa lọ àwọn tó súnmọ́ mi máa ń darí wọn síbẹ̀ pé ẹ máa lọ torí kò sí pàtìpàtì kan tí wọ́n sọ ń gbà wọn àwọn yẹn kẹ́ mọ ọ̀rọ̀ mi kẹ́ mọ rí gbà wọn pé kìíní ìkan ni ẹ̀yin ará àlọ́rẹ́ lánìí òdodo ni torí ẹ mọ ẹ náà ní ti ń sọ rèé bídíà káfíọ́rọ̀ ìtòsọ̀rọ̀ di kèfèrí ìtòsọ̀rọ̀ di kèfèrí ọ̀dà kásì nǹkan báyìí onáà ló wà nù hadith ló wà nù tíra tẹ́rí ká fáwọn yìí so kó à ń gbà yẹn àti pé àfa àfa kẹ́yìn ìmọ̀ ń sọ ń gbà ń pé ẹni tí ń bá ń kórìíra ọkùnrin yìí ẹni yẹn ò ní kàn sí inú ẹ̀sìn rẹ̀ kí ni ìmọ̀lẹ́mọ̀ ní ó lè má ní ìgbékalẹ̀ ọ̀rọ̀ amóhùndòdò ní sọ nígbà wọn àfìgbà tó bẹ̀rẹ̀ pátipàti tí táwa travel tán ló bá bẹ̀rẹ̀ náà ní fi máa ń lé bóòlù láti sọ pé wàláhì kàkídà rẹ̀ tó pé dé ìlórí ìjọ kan ebi jẹ́ tí mo wà ní Sudan tẹ́ pè mí ẹni wọn ní kẹ́ mọ́ pọ̀ lọ́wọ́ mọ́ iye aláàlú yẹ wọn kìbò ní èsì mi mọ́ pọ̀ lọ́wọ́ kí ni yẹ kẹ́ mọ́ pọ̀ lọ́wọ́ mọ́ pe ọlọ́run lórí fóònù náà ní fi sọ fún wọn àwọn ìyàwó mìíràn ṣe kí Allah mo ní ẹ ti máa gbọ́ Allah kankan lẹ́nu yín ọlọ́run ni ẹ máa pe o gẹ́gẹ́ ń jẹ́ Allah alóòsàn mi dé alóòsàn tàbí dé ìlú àkídà rẹ̀ burúkú rẹ̀ orí ń jọ kàn rí láyé. so nígbà tó di pé mo dé ní mo fi lọ lébàá náà pé ẹ ẹ sọ orú tó ń sọ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ká tó lọ ngbòlè lè dé challenge tí mo kọ́ fún náà nù pé ngbòlè lè bẹ̀rẹ̀ ṣé wàá rí mi tí mo tó wà lọ ní pé gbogbo tó bá wà lóru àwọn àkídà yẹn rí tódodo wa hàn sí pé àsọ́nà àmì yìí ń kó àgbà tí ń pè yóò pé ìmọ̀ sí àlàyé yìí lọ tí yóò ẹwọ́rú àfá Abu Abdullah Ejigbo àṣíbẹ̀ wà mẹ́jọ kan ó wá bá mi nulé nulé lọ́dọ̀ mi báyìí mo darí Sudan ọ̀run ṣèdè ń jọun àfá Abdulgafari wà mẹ́ àfá sáàlì náà wà mẹ́ Abdulkabir náà wà mẹ́ nulé lọ́dọ̀ mi ó wá bá mi lé ní wọ́n sí mọ́sínì wà wọ́n tóbi twelve ń jọun mo pàkì mọ́sínì kalẹ̀ níta gbàgbà gbúrúgbúrú náà wà bá mi pé ẹ́ pé ẹni bídíà bídíà bídíà pé ní kankankan so afa abdulrasa kìlọ òun ló lead mi wá jọ òun so tó wá jọ tájọ tájọ tájọ fomijoro tó fomijoro ẹn tájọ ṣe fomijoro àjọ fomijoro tó ń tọrọ àbí wọ́n sì máa ń pè níjọ òun ẹ àjọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ so níjọ òun ẹ wá wò nísìnyí ìgbà tí afa yẹn tọ́lọ̀ ní kí àwọn wa rí tán tọ́lọ̀ wọn bá ṣàrà sọ́dúrà wọn lè hàk tọ́lọ̀ ń fi ọkàn wọn sódodo wàláì kò sí tó pé wọn jù láyé lónìí ju ká máa ṣàlàyé aburú ọkùnrin yìí lọ kò sí inú tí máa ń dùn wọn jù láyé òun ni pé kí n ṣàlàyé aburú ọkùnrin yìí bẹ́ẹ̀ wá ni ẹ tó wọn ní sìn ẹ wọ aláṣẹ òun náà ní ọ̀yọ́ ẹnitọ́ àgbẹ̀ bá ń ṣẹ̀sìn pẹ̀lú òdodo ní tẹ̀lé pé ẹ̀sìn ẹgbẹ́ ẹ̀sìn ọ̀tẹ̀ náà lọ́fẹ́ ṣe takú òdodo wà lọ́bẹ̀ pé àmúlò kúrò yìí sọ ni tódodo bá padà wá hàn sí pé ah, a ṣe takfiri tààrà lọkùnrin khawariji ni ìkejì àwọn boko haram ni baba kan náà ń bẹ ní táǹkẹ̀ baba àgbàlagbà ni baba àwọn baba yẹn ṣe wàhálà fún ẹ̀sìn àtìgbà tó ti mọ sí tẹ̀blíkì ní tawáyà yìí ni mo ti mú baba yẹn iṣẹ́ rí kòtò kan bẹ níbi ìta lẹ́yìn mọ́sálásí ìdán fi gbẹ́ sálángá àwọn bàbá yẹn ni wọ́n gbẹ́ níjọ́rùn ibẹ̀ ni mo ti dá àbáwọn mà bàbá yẹn ní agbára baba táǹkẹ̀ gbà tó wà bó ṣe kú níbi tàbílíkì tó lọ́ọ́ sọ́wọ́ wọ́n tẹ̀ kiri so ló bá ń bá ọlọ́pàá tó yá ọlọ́pàá ní kójú rèé sí bàbá òun ní èmi àti bàbá òun bá sọ̀rọ̀ bàbá ni mo sọ fún un wípé boko haram ni wá boko haram ni wá wọn ni ah boko haram làwọn bó òun ni ṣàlàyé ẹ̀ fún yín gbogbo ẹni tí bá ń tẹ̀lé jàbàtà boko haram làwọn wọn ni kí ló dé olóhùn sọ pé ntòun fi ní boko haram ó ní olóhùn àwọn bàbá wa ni pé kódà tí nǹkan mi bá tó ń bẹ ìbá tó pè wá ó ní boko haram ta ni mùsùlùmí lọ́dọ̀ wọn wọ́n ní kò sí àwọn ará wọn nìkan ni mùsùlùmí wọ́n tó bá ti ń bẹnu kánkọ́sì wọn ni mùsùlùmí olóhùn ni ta ni mùsùlùmí lọ́dọ̀ wa tí ì bá ṣe àwa yìí náà ẹ dáhùn ẹni wá dákẹ́ òun ni àní tí nǹkan mi bá ń bẹ lẹ́yìn boko haram bá pè wá so ẹni tó bá ti bọ́ nínú nǹkan báyẹn níta máa ń wá kiri náà ni pé àfi kí ká sí àlàyé ẹni yìí o àfi ká sí àlàyé ẹni yìí àní ẹ tó wo ìlú aláṣẹ òun náà nìsín ní ti fi ń ṣe àlàyé rẹ̀ tó pé jù láyé lónìí yìí òun ni kó ṣàlàyé àkídà àwọn tẹkifiri yìí pé aaa ìpè abúlé ọkùnrin yìí kó wà ẹ ẹ mọ́ ni aláburú ni gbogbo bí tẹ́lá fẹ́ gbé lọ ọ̀rẹ́dì láti lọ sí àlàyé òun nìsín ẹ wo Abu Abdullahi Jigbo ó sì àlàyé òun ní lọ́nkà bíi seventy kíníkà episode nìsín seventy ní sílera wọn ní sí tẹ́lẹ̀ mọ̀mọ́ pé ẹni tó bá wà nídìí òdodo tó pé òdodo ní wá nídìí nǹkan sincerity ni wọ́n fi ṣe pẹ̀lú pé tòótọ́ náà ló ní ṣe kíní yìí so bẹ́ẹ̀ náà ni nígbàwọn nígbàwọn wọ́n kọ rẹ̀sálà kan gbàwọn ẹni yìí náà ló ṣe kẹ́yìn afá àbúrò àbúrọ̀sá àbúrò àfẹ́jìgbò yìí àwọn náà ṣe rọ́dù rẹ̀sálà ń gbàwọn tóbi náà ṣe rọ́dù padà kí ló ń wò ni pé sincerity pé a ah, ẹ̀sìn pé a máa defend ẹ̀sìn ni ọ gbàtó òdodo clear sí wọn wọ́n jáde kó ní díẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo tí wọn bá ń ṣe láyé tó òdodo bẹ́ẹ̀ lè clear sí yàn tẹ́yìn bá jáde kóńdù rẹ̀ tán ó wàá ṣetán láti máa tú àṣírí irọ́ nǹkan àwọn èèyàn pé áà ah, pé aburú ńlá ni kiri yìí bí tí wọ́n ṣe rí wàláhì bẹ́ẹ̀ ló ṣe lóra àwọn obìnrin kan náà ń bẹ tó pé àwọn kan náà kó sí tán kó sí nú àkídà burú gbà tó padà wá jáde kó mẹ́tàn tẹ́ bá gbọ́ táwọn obìnrin bá ń sọ fáwọn ọgbẹ́ ẹ má dákẹ́ o ẹ má ṣàlàyé ọkùnrin yìí fáwọn èèyàn káwọn èèyàn mọ̀ pé kì í sáà lùsùn náà o ẹ mọ sàlàyé rẹ̀ kọ́ pé kèsà lùsúnà o pé kèsà lùsúnà o ṣé wàá wo àìdákẹ́ ẹ̀rí pọ̀rọ̀ ń gbẹ tí wàá yanjú nìsín látara àìdákẹ́ náà ní sẹ́ni kí máa dákẹ́ òdodo àdánwò ńláńlá ni tí yóò máa kúrò rẹ̀ rẹ̀ báwọn tó ń bẹ́ ń bí òdodo táwọn ọ̀rọ̀ àkókò bá lè lanu kán sàlàyé ara wọn abẹ́ni tó ti kóńdì rẹ̀ kó sàlàyé ara rẹ̀ sọ́bẹ́ni ẹ̀rẹ́ nìkan náà tún bẹ́ ń bàdàn náà ó náà bẹ́ ń bàdàn alátaná ń pòun náà wọn ń ṣe àlàyé àlàyé rẹ̀ bí ní sàlàyé wọn tẹkifírí pé àwọn sí ọ̀nà kó sí àwọn àti àwọn ọlọ́run ti wá ńlá àwọn kó lọ́nà lẹ́sìn ẹ wo ti bàrẹ ti ọ̀yọ́ òun wọn lòun lòun gbé àkídà àwọn kàwárìjì wọnú ọ̀yọ́ yìí wọn lèmi náà ní ilé yín padà gbogbo yín kí gbogbo yín síta padà so bí ó ṣe rí nìyẹn tí yẹn bá ti ródòdó kéèyàn juwọ́ ju sẹ́lẹ̀ fún kéèyàn mọ wá sí àlàyé rẹ̀ fáwọn èèyàn kó bàa lè mọ̀ dàrú àyàn lọ́wọ́ so bẹ́ẹ̀ náà ni èmi tẹ́mi ṣe rí tí mo lè sọ òun náà ni ti súfí sáwí mo ṣe sáwí mo ṣe kàdíríyà dáadáa bàtọ́ hàn sí mi ó kílẹ̀ sí mi pé wàláyé tí ẹ bá kú sí díẹ̀ èèyàn ní rí àánú ọlọ́wọ́n ọba torí ẹ bọ́ rẹ́gẹ́dẹ́ lẹ́wọ̀n bí sẹ́sìn ẹ bọ́ ń ṣàlàyé ẹ bọ́ fún ọ ní ìsìn èyí pé àmọ́wúláyà Abdul Qadir Jilani agisini agisini ya surura jalani so máa ń kí abéèké ويا من غدا في شدة وكآبة ونادى على الجيلان شيخ طريقتي فقل يا محبي قد لي ما أريده فأنت ملاذي في الورى ووسيلتي ومن كبيكا ẹbọ́lá ńlá ni ìka fún oníṣẹ́ nínú àwòrádù yìí àwòrádù àwòrádù Fathul Basair ntẹ́ mọ̀ nká tẹ́lẹ̀ lójoojúmọ́ èmi mọ́ ha sẹ́rí ni ẹni tẹ́ ń sẹ́rí sí ẹ̀ ní lọ́pọlọ kò sí kò wọ́n ẹ̀kọ́ yín اللهم إني أسألك بهرمة هذه الأسماء باسمة هذه الآيات والأسماء ألا تغضب علي وأن تسخر لي عبدك الحضر عليه السلام يعينني في قضاء أواهجي ظاهرا وباطنا بس ما كانوا ẹni kí náà ń wí ní tẹ́mọ̀ ń kà àárọ̀ nu o wípé ọlọ́run mọ̀ bẹ̀ ọ́ pẹ̀lú àpọ́nlé àwọn azil ayati wal asma àwọn orúkọ àwọn aya tí mo kà yìí Allah tagdaba alayya má bínú sí mi agbóyún èyẹ bẹ̀rẹ̀ ọ̀run yóò dáa wọ́n ni wà á ń tu sàkíra lé àbúdákà bá mi ṣe rú rẹ̀ rọ̀ alhadura tí ń jẹ́ adiru tí ń jẹ́ khidir yóò rí nù ní khidiru ní kọ́mọ rẹ̀ mi lọ́wọ́ fi kọ̀dọ̀ àwa ìjì kọ́mọ bá ń bí a bùkátà mi zọ ìran bùkátà tó hàn wà bá ti nà tí ń tọpamọ́ kídìrú ni kọ́mọ bá ń bí a rẹ̀ sọ́nà ní kídìrú ìyáka na àbúdù wa ìyáka na sta'inu níbo ló wọn pẹ̀lú tí ń sọ yìí wa an tusakhira li abdaka hadira alayhi salam yu'inuni fi qada'i hawaiji tó ṣe dédé iyyaka na'budu wa iyyaka nasta'inu sójọra wọn wàláì kọjọra wọn ẹbọ adiru oníkọ́mọ wa bí abùkátà mi àti yìí tó hàn àti yìí tó pamọ́ oníkọ́mọ bá ń bí ya rẹ̀ ẹ̀rí pé mo kan lẹ́ẹ̀kan wọn mọ̀ ní amawulaya Abdul Qadir al-Jilani ipe ìwọ Abdul Qadir tó ń jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí tó jẹ́ ọ̀gá mi tó jẹ́ ọmọ ìlú tó ń pè ní Jilani agisini rẹ̀mí lọ́wọ́ yọmínú ṣòro agisini yọmínú ṣòro ya surura janani wọ́n ti pé wọ́n gẹ́gẹ́ ni dunú ọkàn mi mo tún kàkan náà gbé ọ̀yá máa ń gọ́dá fi shiddati wa ka'abatin ìwọ tí ọba jí sínú ìbànújẹ́ àbínú ṣòro fanadi alal Jilani ni kọ́ ni kọ́ máa pè náà fi mọ́ ní pé ya nudat albariya billahi atifu alayya ìdákun ṣé ó Abdulkadir Jilani kọ́kọ́ sànú ẹ̀ kó gbà mí là a nígbà òun bí ìṣe máa ń kọ àwọn kẹ̀kẹ́ ń gbà níta àbájọ wà ní sáwí gbà òun rántí ní agbàrẹ̀rẹ̀ yìí bẹ̀rẹ̀ mi ti máa ń lídìí ń gbà òun máa ń sọ ń gbà orin kan bẹ́ẹ̀ tó máa ní ya Jilani juduli bil muna wal fadali yàjẹ́ ilá ní jódò lè bẹ̀lẹ̀ mo ní yàrá yà òun rè ìndẹ̀ ìndẹ̀ gẹ̀rẹ̀ báyìí wọ́n ní ìwọ jẹ̀ilá ní dúdú lé tamilọ́rẹ́ jẹ̀ilá ní tamilọ́rẹ́ bílímù náà èròǹgbà mi tamilọ́rẹ́ sí jẹ̀ilá ní ní máa ń tà lọ́rẹ́ àbọ́lọ́run wàláyé ẹ̀bọ̀ ni kò yàtọ̀ sẹ́ni tí ń pe jésù pe jésù sánú ni jésù gan tó bẹ́tà tó ànábì ọlọ́run ni jésù àbíkọ́lì jìlání èèyàn ní kí sànẹ́bí ọlọ́wọ́n ọba ẹ ó sì lè sọ fún kiri yóò pé ẹlẹ́bọ ní ọ́ tó bá dé mùsùlùmí kan tó bá sọ pé kiri jésù sánú ni ọ sọ fún lẹ́sẹ̀ kan pé àà ah, ah, ah, ń pe jésù ẹlẹ́bọ ní ọ́ ẹni tí wọ́n ń pe àbíkọ́lì jìlání kọ́ kílẹ̀ pé kílẹ̀ pé sẹ́tìrì báwọn ẹ wá wò ó sọ wọ́n ti wá mẹ́mẹ́ ni pé àwọn tí ń ṣe ó mọ̀ wọn ò mọ wàláì wọn mà á nígbà wọn tá a bá ń pè báyìí ah, tí àwọn kí mo kéwú gbà wọn náà mo mọ kéwú wàláì mo mọ kéwú àmọ́ kò sí tàwíìdì ni àmọ́ tàwíìdì ni tàbá ní pé yá jẹ ìlànà jùdòlí ìjọkàn ni wọ́n nídìí kọ̀sílà mọ́ ní yá ìlàhí jùdòlí ìpé yá jẹ ìlànà wàláì yá ìlàhí ni wọ́n pè kí ni ẹ̀kẹ́ mọ́ ń wò pé ah, èèyàn bò ah jìlání ìmọ̀ àyíkò ọlọ́run o ìmọ̀ instead kí n pe Jìlání yá ìlàhí ni mo à ń pè ẹnì kan àwọn orin ká ìkí mọ́ change kí yẹn o wọ́n change yẹn o nítorí wọn mẹ́lẹ̀ ni ẹ máa pè o so kí ni dààmú mi ń gbà wọn alfitra àdámá àdámá ni so báwo ṣe wá ń ba lọ́nu ṣé irú eléyìí lè wọ́n adákẹ́ lòní sàlàyé fún yàn wàláhì wọ́n tọ́ ọmọ yìí tó sọ́hun àgbákò tó ń sìn ọlọ́wọ́ bá ń wí yìí ulaika yẹ́ anúhùnlọ́ ọlọ́wọ́ gbọ́ wọn jìnà síkẹ́ wọ́n tọ́ ọmọ ọmọ pé ẹbọ ni wọ́n ń ṣe yìí mọ́ sàlàyé fún wọn wallahi azim èyí gbọ́ òdodo kọ́mọ̀ dàmọ̀ pé òdodo ní ń bọ̀ yìí àti mo ti lọ́rẹ̀ kan ní Òṣogbo lájọ́ ń se ń gbà wọn ó wá wá lásìkò mọ́lúdì ọwọ́ ya ọ̀dọ̀ mi mo á sọ pé ẹ tó wá ẹ tó wá pẹ̀lú àwọn ọkọ̀ àmúrídìí rẹ̀ lẹ́yìn mo ní tí mo kàn fẹ́ kìlọ̀ fún yín ni pé ẹ mọ̀rọ̀ lè pe àáfà tí ń bẹnu sàárè o ntọ́rọ̀ yìí fi lè fúyẹ́ tẹ́ bá lọ́bẹ̀ ẹ ṣàdúrà fáfà àwọn lásán kẹ jáde ẹ ṣàdúrà fún lásán kẹ sì jáde àmọ́ pé àáfà kínní yóò burú fún mi ẹ mọ́ yóò burú fún mi o yóò da fún mi o ee ń wọ́n mọ́ ni o ń ṣe kínní kan o mo lẹ́ ń ṣẹbọ nu o ọ̀rẹ́ mi ń ní àà rásàrù mi àà ẹbọ bó o mo ní ẹ ọ̀sùn lẹ ti wá mo á jẹun fún lápèjúwe ọ̀sùn mo ní tẹ́ bá rí tó wá sí di ọ̀sùn tó wá ní ọ̀sùn sànú mi kílẹ̀ wí fún wọn ni àà ẹbọ nìyí o mo ní tọ́ ẹni tó bá wá sí di sàárè yìí náà ti ń sọ pé àfa alágbájá sànú mi ń kọ́ a àfa sàlá ti sànú mi ó ní àà ẹ wá ń fi àfa sàlá ti wé kiri àà àwọn ẹni ọlọ́run àwọn àwọn òpin kiri yóò tí ì wọlé ọlọ́run mọ́kítà gáìdì mi o bí kí ni ẹ̀ka sì wá mi sí lọ́pọ̀lọ́ nu mo ní ìwọ lágbájá ọ̀rẹ́ mi mo ní tó bá rí ẹni tó sọ pé jésù ṣàánú mi jésù ṣàánú mi mo ní ẹbọ ní sè mo ní ọ̀kẹ́ jésù àti abdul kọ́rìnjì àti àfàsàlátì ta ló jura wọn lọ ah <laughs> ó lànà mi ọlọ́run ní jésù ó ju wọn lọ mi that's good ẹni tí bá ń kúrú ẹni yìí náà ní ìsìn pẹ̀lú ẹni kí ló fẹ́ sọ ẹ bọ́ ni wàlá àwọn èèyàn ọ̀mà wàlá ìtàlà ẹ̀wọ̀n ọ̀mà torí yà á lè mọ̀ pé ẹbọn ní kéwòn tó máa jó yà á lè mọ̀ àyè jó nídìí tó bá já burú so náà ni ẹni tó bá wà mọ̀ á hey innal ladhina yaktumuna ma anzalna minal bayyinat ẹni tí bá wọn pa òdodo yẹn mọ́ min ba'di ma bayyanahu linnas. ọlọ́run tá ti ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn fil kitab inú tíra wa ike wa ma man yad'u ma ile ilahan akhara la burhana lahu bihi fa innama hisabuhu 'inda rabbihi innahu la yuflihul kafirun wala tad'u ma Allah ilahan akhara fataq'uda maluman makhdhula tó àwọn ayé apọ̀ tá ti ṣàlàyé rẹ̀ pé yé pẹ̀lú mí yé pẹ̀lú mí yé pẹ̀lú mí tó tẹ̀ wá kílẹ̀ jù yii iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ̀wùn kan tọ́lọ̀ ti sàlàyé pé èmi nìkan náà ní kẹ́ máa pè èmi nìkan ní kẹ́ máa wá ìrànwọ́ lọ́dọ̀ mi ẹ wá ara ẹlòmíì náà tí wọ́n ń ké pe ẹlòmíì tí wọ́n ń wá ìrànwọ́ lọ́dọ̀ ẹlòmíì so sí kò yẹ kí èèyàn mọ sàlàyé pé ẹ lákìyèsí o ẹ lákìyèsí o torí sẹ́rí nǹkan tó bá wá ní ọ̀nà ẹ̀sìn fáwọn èèyàn kúrò kí nǹkan yẹn jẹ́ ẹbọ tó bá yẹ pé platform ẹ̀sìn náà fi gbé wá tí wọ́n sọ pé ẹbọ ní kinní yìí kò sẹ́ni tó lè dá àmọ̀ pẹ́ bọ́ ni o àfẹ́ni tó bá mọ tàwọ̀hídì ní ọ̀dà àmọ̀ pẹ́ bọ́ ni ìlàkùnrin ìsìngbà tí wọ́n wá ní tọ̀ ẹ gbogbo yé ẹ máa wá ẹ adá sàlátù kalẹ̀ ẹ kọ́ wò nǹkan adá àsàlátù kalẹ̀ kí ni jẹ́ àsàlátù ó kọ ẹ̀sìn láti máa tọrọ kẹfà nẹ́bì tí bá ti dá kalẹ̀ yìí ẹ wà máa wá mú omi àdúrà wá àmọ́ omi àdúrà yẹn ẹ sọ obì mẹ́ta sínú rẹ̀ àbí òkúta akọ mẹ́ta náà lẹ́ jù sínú omi àdúrà yìí kí a gbé wá bá mi so ṣe é pé tí kò bá mọ ẹ̀sìn yóò ní kíni yóò ní à àdúrà ẹ̀sìn takọ̀ àdúrà ha ẹ̀sìn ń takọ̀ sàlátù ẹ̀mọ ìyẹ́mọ rí bínú ọlọ́run sàmẹ́ tí ó yé yóò ní àléwò ni òkúta mẹ́ta yìí sẹ́ ẹ̀bọ̀ lélẹ́yìí ṣe ń tó bá dá àmọ́ ni. so ni àwọn èèyàn wọn lọ tawhid papọ̀ mọ́ ẹbọ ìgbàgbọ́ ẹ̀sìn wọn lọ papọ̀ mẹ́bọ wọn àgbé wá fáwọn èèyàn àfi kí àwọn èèyàn tó bá ti wá dá àmọ̀ kẹ́mọ̀ ṣàlàyé rẹ̀ ẹni tó bá wá ṣàlàyé rẹ̀ ọlọ́run ní ìlànà ń tọ̀hún lànà ìgbè jìnà sí ìkẹ́ mi yẹ́nyẹ́ yóò jìnà sí kẹ́ fi lè rí àánú ọlọ́run bá ní pé gangan kó ni máa ṣe dáadáa yẹn ni pé pa pé n ṣe mọ́ wà báyìí yanú ni wà mọ́ wá sí àlàyé rẹ̀ ni mọ́ wá sí àlàyé rẹ̀ àlàyé yẹn wá ní olówá ní di bùkátà kéèyàn lọ lè wá ọ̀nà tó fi rí àlàyé yẹn ṣe fáwọn èèyàn lẹ́yìn náà bó bá ṣe lágbára mọ́ ló ṣe ṣàlàyé yẹn kò síbi tí ń bá dé láyé kò síbi tí ń bá dé láyé tí mi ti sọ ní ọ̀rọ̀ àwọn onísúfì ọ̀rọ̀ àwọn onísáwì yìí ṣàlàyé bọ́ọ̀lù ti fún mi lágbára mọ́ tó fi mọ̀ pé kì í ṣe pé ó hẹ́ tiwa ni pé ó fẹ́ ba ọlá wa jẹ́ ni pé ń takò wá ni àmọ́ yìí jẹ́ kó yọ pé wallahi alazim kíní yìí ẹbọ ni ẹbọ ni so pé ìyẹn gbọdọ̀ kú òǹdí rẹ ni kìí ṣe pé ìkórira pé ọ̀tá ni wallahi tó a pé ọ̀tẹ̀lẹ̀ yẹn tó bá fi ń ṣe ò ní ládàá kankan lọ́dọ̀ ọlọ́run ipe ìmọ̀ dìtẹ̀ mọ́ wọn ni ó bí pé ẹni tí bá ti níni ọ̀tẹ̀ irú ọ̀n tí yóò sí yóò mọ̀ pamọ́ yóò mọ̀ parọ́ rẹ̀ mọ́ wọn lọ́mọ parọ́ tí yóò ṣẹlẹ̀ tí yóò sí mẹ́ lọ́mọ fi kún fún wọn so ó tó wá máa fi ìkórira hàn yóò máa fi èébú kún so irú eléyìí èèyàn gbọdọ̀ sọ́ra wọn yàn ilé ní báyìí yànú àlàyé yẹn èèyàn gbọdọ̀ jẹ́ kó jẹ́ gẹ́gẹ́ bí àlàyé bọ́lá ọba ṣe ní kásálàyé òdodo ẹ wo bàtọ́ náà wọ́n bá fi òdodo hàn nàbí ọlọ́yìn Musa alayhi salam ọlọ́wọ́ bá gánà ló tó kọ bí ó ṣe gbé àlàyé yẹn kalẹ̀ wọ́n ti Harun tẹ́ ń lọ sọ́dọ̀ àwọn ẹni yìí qula lahu qawlan layyina ọ̀rọ̀ tó rọ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àlàyé kẹsẹ́ fún Fir'aun yìí ẹsẹ́ fún la'allahu yatadhakkaru aw yakhsha bóyá ẹ̀wùn kan ó lè ṣeé ṣe kọ́ gbọ́ ó lè ṣeéṣe kó jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba ọlọ́run sì ti mọ̀ qad sabaka fi ilmi Allah annahu la yakhsha wala yattabi al-haqq ọlọ́run sì ti mọ̀ bẹ́ẹ̀ kò ní gbọ́ ọlọ́run ti mọ̀ àmọ́ kọ́mọ̀ jẹ́ pé anabi Musa alayhi salam òun ni ó ṣe sábà bí kọ́mọ̀ jẹ́ pé òṣùlùfù tiẹ̀ mẹ́tọ́dù rẹ̀ ni ó fi wá ba nǹkan jẹ́ pé sórí kí wọ́n yìí ni ọ́ sórí ọ̀rọ̀ lọ́nba sẹ́mi lọ́nba ìbọ́dá má ba sọ gbogbo àwọn ọ̀rọ̀ tó le bẹ́ẹ̀ lẹ́nu tó bá fẹ́ ṣàlàyé òdodo fún yàn onídìí kó máa ṣépele onídìí kó máa fi ṣe yẹ̀yẹ́ onídìí kó máa fi rẹ́rìn kò ń sọ̀rọ̀ òun ló ń bá yàn sọ̀rọ̀ ọ̀hún arẹ́ ni kàkàkàkàkàkà yà á rẹ́ ni kó nílànà làwọn gíní yìí o nígbà à nígbà wọn ló wò pé eléyìí ń bú wa ni eléyìí ń bú wa ni so yóò wá túmọ̀ sí pé pé ẹ ìwà ṣàlàyé yín ṣàlàyé ẹ àbíkẹ́ gbọ́ àbíkẹ́ gbọ́ sásùn tiẹ̀ ẹnitọ́lọ́ bá ní ọgbọ́ ọgbọ́n náà nù ẹni tí o bá sì gbọ́ lọ́kọ́ bá tiẹ̀ lọ náà nù sokole kódà tó bá tún lídì sí pé ẹjẹ́ ká ná kọ́ṣà ẹni pé ẹjẹ́ ká ṣe fanfa lérí ọ̀rọ̀ yìí bílẹ̀ tí ìyẹ ahsan lọ́nà tó dáa tí àwọn sọ pé kí ni ìdá àwọn sọ pé kí ni ìyẹ ọ̀dá ẹ̀yin sọ pé ọ̀dá ẹ̀yin sọ pé kò dá ẹ jẹ́ kájọ sàlàyé rẹ̀ abẹ́kọ́jẹ́ bílẹ̀ tí ìyẹ ahsan fajadilhum bílẹ̀ tí ìyẹ ahsan ọ̀nà tó dáa náà ní kí n ti gbé fanfan yẹn kalẹ̀ pé à ń tiẹ̀ ń sọ kọ́lá tí n bá gbọ́ tẹ́nìkan bá ní lórí sufi kìnnìkan kìnnìkan lórí rédíò ń pè é pé ṣé ń tọ́ ń sọ yìí o lè dìbẹ́ǹdì ẹ̀ déwájú ọlọ́run torí mi ní tẹ́mi fi tẹ́mi lè fi tẹ́mi lè fi takùn déwájú ọlọ́run báyìí bí kìíní yẹn sí ọ̀nà bí kìí sí ọ̀nà so láti fi kíni láti fi kí òdodo bá lè clear ṣe orí ẹni tí mo ní mo pè é ọ̀lẹ́yìn náà nìsín gba tí mo pè é tí mo sọ wípé ntẹ́ ń sọ yìí ẹ ọlọ́wọ́n ba tí mo wá mọ àpèjúwe lóríṣiríṣiríṣi wá fún so wọ́n sọ wípé ń bo nílé wa mo nílé sàrùwé oníṣẹ́mọ àbàtà yìí ṣẹ́mọ. <laughs> so oníṣẹ́ ní ẹnumọ́nẹ oníṣẹ́ ọmọ mo ní ẹ̀sà mo sọ̀rọ̀ nso so tí mo ti lọ gan ni pé ohun tí wọn bá rẹ̀ ń ti ń sọ òdodo ọ̀rọ̀ wàláyé kéèyàn òdodo yẹn gángan náà ni kéèyàn ó dẹ́tí láti gbọ́ kéèyàn dẹ́tí láti gbọ́ òdodo tí ń sọ lẹ́yìn náà tí ń sọ náà kóun náà sọ ń sọ pé mo fẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí òdodo nídìí tí ń sọ ni ṣùgbọ́n hùwà ìwà tó fi rí pé sọrí pé lẹ́yìn ọ̀tẹ̀ ní bá kí torí tí máa ń rìn rẹ́ńbí àwọn èèyàn ẹni tó bá rí pé ń tíráì láti kọ̀rẹ́tì àwọn ṣètọ́nà wa lè ya fọ́tò ẹ wo àwọn àyà alukur'an nìkan táwọn kan bàtàlù sọ̀rọ̀ sọ́lá ń bẹ̀rẹ̀ dáwà nínú tarif wọ́n sọ fún pé wa in arẹ́ta anuta wíjúká malaknak tó bá ṣe pé ọlálọ́ bá ń wá tó fi ń takùwá pé tá à ń ṣe yí jíká sọ́dọ̀ba máa jọba kò fi wálẹ̀ kájọ máa ṣẹbọ yìí ń rárá wọ́n yín arọ́tẹ̀l mọ́lá notik tó apọ́wọ́lọ́ wá sí wá ní afọ́ torí ṣètọ́nà ọmọ ìyá sí wọn lẹ́mìí oríṣiríṣi ni pé àà ẹ̀ ń wo kọ́ ni ó kọ̀ wọ́n ní òní nígbà tí ń bẹ láàrin tẹ́ẹ̀tẹ́lẹ̀ wàlá olókọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàrin yín náà olókọ láàrin yín náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ olókọ sọ pé ó kọ́ ní wá nígbà nwa kan mọ̀ wọn ni ah, ẹ̀rọ wọn mọ̀ láàrin náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sùkúrẹ́ pé tó ẹ̀kọ́ bá ń fẹ́ kan mọ̀ wọn ni yóò dúró láàrin náà ni àṣekọ́ àyín tó ń rówó lọ́dọ̀ tí ń gbà wọn náà ń rówó nígbà wọn táwọn jọ ń sinmi ládùúgbò wàláì tá a bá lọ sí alukọ tá a bá lọ síbi kíkà á rówó ń bẹ̀ wọn dáwọ́ wá fún wa nígbà wọn àti ẹ̀tún mọ́tò wọn àìpé nínú ẹ má sọ Ma wo àárín halkọ̀ wa kọ́ wáyé wa náwó mẹ́ mọ́ tó bá ti fẹ́ náà náà fáwọn ẹni tí ọmọ gbowó lè lẹ́gbẹ̀ẹ́ yìí tí mọ́ débi ẹ̀yìn eh, hadira yìí tura nígbàgbọ́ pé àwọn mẹ̀láìkọ́ ọlọ́run ọ̀rọ̀ ọ̀rọ̀ kiri ká àzikiri báyìí mọ́ dẹ́ mọ́ dáhùn yàyí so wàláì azim tẹ̀mí tẹ̀mí tàbí ṣe nù so gbogbo tá a ti mọ̀ pa àwọn èèyàn jẹ́ ń na àwọn èèyàn tàbá pàánù sáré dá sí méjì a ní ẹja pín ilé torí àwọn èèyàn kódà tó àti mọ̀ sọ tó àwọn ọmọ ta kó yìí wọn ò ní gbà ò ní gbà so owó yìí ẹ̀jẹ̀ ká wà á ní extra ara kìnnì kan ara kìnnì kan ara kìnnì kan fún sáwì ẹni tó jẹ́ mọ̀kádà wọn gẹ́gbà wọn òun gẹ́ ìmọ̀ wàláhì àti ìmọ̀ ìmọ̀ yìí yóò yìí wá lẹ́yìn lẹ́yìn dé pé ó padà yìí wá lójú wa ìgbà ẹ̀rọ yìí wà láì ọlọ́run ní bá ti ń jẹ́ ah ní mi sá máa ń dùn ní ní mi máa ń dùn ah ẹ sì ṣèkiri dáadáa wà láì bó ṣe rí nu tóró kílẹ̀ sáà náà àwọn ọmọ yìí torítọ́ náà náà fi ṣe kíní yìí so kí ni wọ́n fẹ́ nẹ́sí kí ló fẹ́ náyà láti wá rí pé kíní yìí irọ́ bá òtúbà ń tẹ̀ ní irọ́ ni tí wàá lè kó ń di ẹ̀ kí ló fẹ́ náyà tápótọ́ náà ni máa ń ṣe lóòótọ́ o yóò kó ń di rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo tí ẹ bá ń ṣe láyé tó bá ti jẹ́ rọ́ gbogbo tó bá ti ń ṣe láyé tó bá ti jẹ́ pé irọ́ tó bá ti hàn sí ọ pé irọ́ ni èèyàn gbọ́dọ̀ kó mẹ́ni èmi a máa sọ ọ́dì sí kíta pé wọ́n tó bá ní òdodo mi lọ́wọ́ yàtọ̀ sí súnà nẹ́bì yìí wọ́n fi hàn mí wàláhì àṣetá pé ṣíísìm ṣíà ìgbà tí mo ṣe bá lórí ṣíà tí ṣíà bá jẹ́ òdodo ń tẹ̀lé o wàláyé àti mo ṣe research lórí ṣíà mo rí pé irọ́ gbá pé ló kó sí rẹ̀ mo fi ra yọ mo ra padà pé léyè ṣe ẹ̀sìn òdodo tó ń tó jẹ́ sunnah nabi sallallahu alayhi wa sallam wàláyé mọ́nà ayé sálẹ̀fì òun náà ní ìlànà òdodo tó dọ́dọ̀ ọlọ́wọ́n ọba so òun ni pé ẹni tó dodo bá ti hàn sí wàláyé kéèyàn tẹ̀lé kéèyàn sì bá a lọ yányán náà lè òfin ní sófò níwájú ọlọ́wọ́n ọba ọlọ́run ní lalladhina táàbù wa aslahu wa bayyanu olúwa ní fa ulaika atubu alayhim olúwa ní àwọn tẹ́mi ọlọ́run sì foríjì náà nù nítorí pé ó túbá ó ń ṣe dáadáa ó ń ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn olúwa ní màá foríjì wọn nígbà tútúbà wọn ọlọ́wà wa ana tawwabu rahim èmi ni mo máa ń gba tútúbà yàn èmi ni mo máa ń kẹ́yàn ìsanu rẹ̀ nígbà wọn jáde kó lòdò nídìírọ́ tó wá padà sí lòdò ìsanu rẹ̀ ìsanu rẹ̀ tó yẹ pé òun gbẹgbẹ yóò mọ̀ pọ́lọ́wọ́ bá sanu kódà táwọn èèyàn bá mọ̀ nítorí ọlọ́wọ́ bá mọ̀ ń kẹ́ lágbájá òun sì mọ̀ pé ọlọ́wọ́ bá ń kẹ́hùn ṣèkéńgbà mi ọlọ́wọ́ á mọ̀ kẹ́yàn táwọn èèyàn ní mà torí ti ń jẹ́ ìkẹ́lọ́dọ̀ àwọn èèyàn nǹkan mi ni o ẹni mi lè mọ ẹni pé lágbájá lè sin ẹ̀rí òun náà jẹ́ tí wọ́n ń rí omi kíní yìí ìyá kọ́ lọ́n tí wọ́n ń kẹ́yàn lọ́n tí wọ́n ń da lóhùn mi kíní kọ́ o ìyẹn o so àkọ́kọ́ ni pé ọkàn rẹ̀ kọ́ balẹ̀ náà pé òdodo ilé ìrùwò tí mo wà yìí ah ọlọ́run ó ṣeun kódà bó o rí jẹ bó o rí mú ọkàn rẹ̀ ó sì balẹ̀ torí ṣe rí kéèyàn ọmọ wà ní di ọwọ́ kíró kílẹ̀ síyàn àníkàn bẹ́ẹ̀ tí kíníyàn ti kílẹ̀ sí mi tán mo fi ọlọ́run bá búra ó ti kílẹ̀ sí pé súfì kìí sí ọ̀nà ó wá kú ọ̀nà pé báwo ní ṣe jára mi kú mẹ́ stéèjì kan nìyẹn lọ́tọ̀ débò ní ṣe jára mi ó mọ̀ wá ru àwọn èrò rí oríṣiríṣiríṣiríṣiríṣirí pé bò ní ṣe wá o bò ní ṣe o bò ní ṣe o ṣùgbọ́n tọ́lọ́ bá ah aláàánú ọlọ́wọ́ bá ní o torí àìmọye lórí bá wọn tó kó dodo yóò clear sí i ó sì mọ wípé ọjà máa tàn èèyàn so nígbà tí mi ń sọ yìí àwọn kan bẹ tí mo wọ ẹni wọ́n ní àà ah, súnmọ̀ ah, ah, pé ó tóbi láàrin wọn ó tóbi láàrin wọn kí àà ẹ wọ́n fẹ́ da ogun fún gbèsè ayé ara rẹ̀ nù o wo yàrá máa ṣe báwọn náà máa ṣe ó ti mú dúdú àmọ́ máa bá wọn ṣe báwọn náà ìrora máa ṣe lọ àà mo wá bá ìpìlà ìlà mo wẹ ẹni tí mo rò pé yóò kì mí láyà tí ó fún mi ní ọ̀nà tí ń gbé gbà dìsí àwọn ènìyàn bẹ́ẹ̀ ń di ìrọ̀rùn náà dìsí o ní di ìrọ̀rùn náà wà dìsí gbàtọ́nà tó ní kéèyàn tó máa gbìyànjú súnà yìí mo wá rí pé àṣé ìdí ọ̀rọ̀ tẹ wà rí lóbi sọ pé kí n máa kí n máa ṣe lọ kí n máa kó méjèèjì papọ̀ mọ́ra wọn sọ náà ni pé kọ́lọ́ wọn ṣe àṣàánú fún wa gbogbo tí òdodo ò tí ì hàn sí nídìí tí ń ṣe abẹ́rẹ́ ọmọ sàjíkò òdòkọ́ hàn sí i àwọn tó bá ti wá hàn sí wọn tó pé stage tó wà ní pé bò ní ṣe wá fi kíní yìí kalẹ̀ ọlọ́run sí ní ọ̀rùn fún láti rí kó rí fi kalẹ̀ so tó bá fi kalẹ̀ tán kọ́lọ́nkọ́ wa ṣe ìlò súnà nabi sallallahu alayhi wa sallam kó tó ṣe ní ọ̀rùn fún wa subhanakallahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum tí lọ́kọ́ sí eléyìí ni ìkéde nípa àwọn ẹ̀ṣẹ̀ caf ìrànmúsọ́wásí sí así inshallah sọ̀nàtà nígbà kan báyìí tí ó ti kọjá wáyé gẹ ní ọ̀nà amúnì báyìí tí àwọn Dr. Fọ́dí rẹ̀ wá yẹn sọ àyè yẹn wọ́n fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ caf ń bẹ̀ tí àwọn jàmbá àtẹlẹ fún un ní àyè so wọ́n á ní pé inshallah bá bá ṣe ẹ̀ṣẹ̀ caf ń bẹ̀ kó wá tí ó kọ́ kalẹ̀ so láti alẹ́ ìlú àbí nǹkan àtàlẹ́ ìlú báyìí so kọ́ wá rí mi inṣàlá báyìí sí. wọ́n lè jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ dáadáa. oníbẹ̀rẹ̀ ní asàlámù aláìkọ́tún ọkọ̀ tó oní ṣé àlàyé ló ẹni ẹ̀rọ kan bá ṣe àlàyé lórí ọ̀rọ̀ àwọn oníbíjà tí wọ́n ń sọ̀rọ̀ lórí rédíò pé àwọn ti fi ẹ̀rí hàn gbogbo onísúnnà bí wọ́n sì ti gbà pé ìkúnlẹ̀ da ó dára wọ́n tún ṣe atakò pé kò yẹ kí onísúnnà máa lo ẹ̀rí Sheikh Kabirudeen tí wọ́n ti ń ṣe àlàyé ìkúnlẹ̀ pé ṣe bí wọn kò gbà fún wọn. naam <clears throat> alhamdulillah salatu wa salamu ala rasulillah wa sallam ẹ rí i pé mo ti mẹ́nu kan díẹ̀ náà ní pé ìgbà tí à ń ṣe tafsir ọ̀rọ̀ ìkúnlẹ̀ wàláhì ọ̀rọ̀ tí ò rújú ni ọlọ́run kọ́ máa ń ṣèyàn ní onífẹ̀ẹ́nu tó pé ó rí òdodo tí wàá lè sọ pé òdodo lélẹ́yìí sọlọ́lá ń kà yìí ẹni tó bá ń pa òdodo mọ́ ọ̀la ìbínú ọlọ́run bá ní òrì ntí o sínú ẹ̀sìn tí ẹ máa ń pè lẹ́sìn àdánwò nífẹ̀ẹ́ nìyẹn so tó wáyé pé ọ̀rọ̀ ìpínlẹ̀ yìí tó wáyé pé kọ́lá ìyẹn ti kọrùn bọ́ ẹ ti kọrùn bọ́ pé kódà kódà kódà lè ń wí ẹ wá rí pé ah, àwọn ẹ̀rí tẹ kó yìí pé ẹ wàláhì mi ò rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní o wàláhì ìsúnlélá ilẹ̀ tẹ́lẹ̀ kọ́ ná mi ní nǹkan kan láti sọ pé ah mo sẹ̀rẹ̀ndà o ní kíní yìí dáa wàláhì kò ná mi ní nǹkan kan àmọ́ gbogbo àwọn ẹ̀rí tẹ̀ ń kó wá tí bẹ́ẹ̀ náà ń gbọ́ ẹgbọ́ lánàá èmi náà gbọ́ ẹnìkan pè mí kí n gbọ́ gbàtẹ́ ẹ máa wo pọ́ìntì kan tó le tí ẹnìkan tẹ́nìkan tú òsì wọn o ẹnì ń ní gbogbo àwọn ẹ̀rí tẹ̀ ń kó wá yìí ike fàjásá fàjásá fàjásá ń táwọn ń lọ́rọ̀ yìí ni pé ẹ mú ibi tí wọ́n ti fẹ́ kí ànábì wá tán wá kólẹ̀ fún un ń ta ní kẹ́ mú wá nù wọ́n wá nínú ìgbà tí yẹn ti jòkó síwájú ànábì tó sì lóso síwájú rẹ̀ ayẹpọ̀ dáná nù àti yẹn jòkó lórí ekun rẹ̀ tó fi ekun rẹ̀ lélẹ̀ níwájú ànábì ó ti kúnlẹ̀ náà nù ẹ̀ ń kúkúlẹ̀ kìlà ń wí ẹ̀ máa wọlé àpèjúwe bóyá tí n bá mú àwọn kìnìyàn wa lọ́ọ̀lẹ́ ní kọ́rọ̀ yóò tó clear sáwọn èèyàn ẹ wo kéèyàn bí ìṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ìké máa rún ka kí n máa rún ìka kí ló ṣe kò sí nǹkan kan mo lè rún ka ẹni àwọ̀ àmọ́ tí mi lè wọ eré ìrún ẹ̀ gbọ́dọ̀ máa rún ka àbí kí wà ní mọ́sálásí kí wọ́n máa rún ka kàràkàkàkàkàkà sẹ́wọ́ tí n bá ṣe níta kò sí nǹkan kan àmọ́ tí mi lè dán ní mọ́sálásí oṣù kìíní ń sì nǹkan tí ò bá mu nínú ẹ̀sìn ẹ̀rí pé iṣẹ́ kan náà ni àmọ́ àyè tí mo bá ti dẹ́kan wò ẹgbẹ́ ọ̀dọ́ rẹ̀ wò ẹ ó ní sí kí n kọjú sí kíbla ní sí kí n kí n ha kẹlẹ̀ ń bẹ̀ kí n tú síwájú mi kò sí kankan àmọ́ bá ti máa ń kírun lọ́wọ́ tí n bá bẹ́ ha kẹlẹ̀ ń bẹ̀ anábìrin ní ẹgbẹ́ rẹ̀ tú sí kíbla bóyá kẹrọ tú sí ẹgbẹ́ yín àbí kò fi kíní kan tó bá sì dúró ń ta tó ti bẹ̀rẹ̀ run ó lè ṣe kíni lè tú sí kíbla so irú àwọn àpèjúwe yẹn náà ni ntí àwọn tí wọ́n ń lóso síwájú anabi sallallahu alaihi wasallam gbàtà ń bá a sọ̀rọ̀ abẹ́ni tó fi okòrò nílẹ̀ ńgbà tí ń bá a sọ̀rọ̀ àmọ́ ń tà ń bí ni pé àní ẹni tó bá fẹ́ ń jó òun náà fẹ́ kí anabi rí tí wọ́n ń kúnlẹ̀ fún anabi kí anabi ń tà ń bí ọ́nù sẹ́tígẹ́tì ọ̀rọ̀ yìí nìsín ọ̀rọ̀ tí òjò rẹ̀ wà ní sítì yẹn bá sí tẹ́bá fẹ́ mú nǹkan nílẹ̀ ẹ̀ ní kúnlẹ̀ ní yíwúdà ẹgẹ́ bí kíni bẹ́ẹ̀ pé yẹn ń tu kẹlẹ̀mbẹ̀ lásán tí ò tí ì dé rí i irun so bẹ́ẹ̀ ni àwọn àpèjúwe yẹn pọ̀ lóríṣiríṣi soto pé yóò fi mọ̀ pé kìí ṣe ń tán sọ nìyẹn ìṣesí táwọn èèyàn wà lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam so náà ni àwọn nǹkan táyìn fi ń ṣẹ̀rí ìkíni ẹ wá wò àwa rí i pé njọ́ta anabi sallallahu alayhi wa sallam tẹ́nìkan wá fẹ́ kí tí Mu'azu wá fẹ́ kí tó dé láti Yemen ó wá fẹ́ kí anabi sallallahu alayhi wa sallam kọ́ra ẹ̀mẹ́ ni rọ́yà pé ó dé láti sham ìtúndà mú ara rẹ̀ ike nínú tarif mà ẹ̀ anabi anabi ọ̀rọ̀ mọ́ àtúntò sí sí yamani ẹ̀ sí sham nìkan sí tarif lọ́kàn wa ni àbí hadith anabi sallallahu alayhi wa lè ṣe mistake dáadáa nítorí wọn ni pé sihhatul hadith wa isnaduhu tí hadith bá ti lálàáfíà hadisi yẹn hadisi ọlọ́lá àfíà ni ìkan bẹ ti àdí abúlé abẹ́lẹ̀ eh, awfa abdullahi ibn abẹ́lẹ̀ awfa ìyẹn ó ní ọ̀rọ̀ nínú àmọ́ hadisi mi ń bẹ nu mustadrak alhakim tó gbé wá ń bẹ hadisi sahih sámúni mu'ad kọ́lá gbogbo àwọn rìjálù rẹ̀ rìjálù shaykhain ni bukhari wa muslim ẹni kápẹ́rẹ́ ni ẹ ṣe sheikh mbẹ ẹni rẹ̀ sì ní sí so wọ́n wá mú wá pé Muaz gbà tó rí anabi sallallahu alaihi wasallam tó darí láti ṣáàmù ọwọ́ atẹ ọfẹ kẹ́rin kọ́ fẹ́ kiri ọwọ́ àṣẹ anabi wa la la ọgbọ́dọ̀ sí sẹ́ni tó bá ti di láago méjì amúni fm ẹ máa lísìn sí kẹ́ máa gbọ́ àlàyé tí àfa abu abdullahi ejigbo tó ń bá bọ̀ wá ẹ máa gbọ́ ẹ máa gbọ́ yẹn wọ́n ń kó ẹ̀rí yẹn wá wọ́n ti ṣe dárú ṣùgbọ́n àwọn ṣùgbọ́n àti yẹn so kẹmọ gbọ́ lójoojúmọ́ ni wọ́n ṣe ìṣẹ́jú mẹ́wàá náà wọ́n fi ṣe péré so òun ni pé àdíìsì ń anẹ́bìsì ọ̀sọ́làmù kọ́ ẹni tó fẹ́ kí tó fẹ́ tẹ̀ kí anẹ́bìsì ọ̀rọ̀ ẹ̀ka ẹ̀ ọ̀gbọ̀dọ̀ síbẹ̀ fún mi so ń jẹ́ ká mọ̀ pé èyí tẹ̀ kí anẹ́bìsì ọ̀lọ́ọ̀dẹ̀ọ̀sọ́làmù kíkí là ń sọ kíkí ní là ń sọ kíkí là ń sọ kìí ṣe nǹkan mi pé ó jòkó tì í wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn àbẹ̀wọ̀n ìṣẹ́kẹ́lẹ́ kan ọ wá wà lórí eékún rẹ̀ ìyẹn ò kò sẹ́ni tọ́ta kò yé òun kò sẹ́ni tọ́ta kò yé òun sobi kẹ́nìkan lè ṣe kó jòkó kó tọ́kọ́ tó sí ọ̀kankan kíbla ó jòkó rẹ̀ nìkan wá ní káyì àwọn mọ̀tò sí kíbla máa kọ́ yọkàn bí wọn ni pé yìí kírun àbí yìí kírun yẹn jòkó lùsọ̀ fẹ́ kú rẹ̀ nílẹ̀ wá ní káyì àà mọ́ fẹ́ kú nílẹ̀ rà yìí kí ọ so wà máa ń yà ni ẹ̀ sẹ́rí ní kàn ń ṣe wọ́n ni pé wàláhì tó wá fẹ́ ṣe dasẹ́ sẹ́rí orí rédíò yẹn iná ni ẹjẹ́ ká ti pàdé olú ti ìfọ̀kànbalẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jù kò sí pé bóyá nìkan ó fa wàhálà kan nìkan ó jà kan ó ń kálukọ́ máa gbọ́ ní ilé rẹ̀ ni kálukọ́ máa gbọ́ ilé rẹ̀ kò nídìí ẹ má dájọ́ ẹ kàn fi ọ̀rọ̀ lẹ̀ kẹ́nubọ̀dì ó ń kálukọ́ sọ tiẹ̀ bẹ́ẹ̀ sì máa ń ṣe é nínú ilẹ̀ lárúbáwá tìjáwọ̀lùmọ̀ akis ń bẹ́ẹ̀ yẹn ni pé ìkọjú sí tọ́takura wọn èèyàn méjì tọ́takura wọn méjì ó sì wá sórí sórí tẹlifíṣàn àbí rédíò nǹkan kó sì wá sọ̀rọ̀ wípé èmi o ntẹ́mi dúró lérí ni tí mo gbàgbọ́ tí mo gbàgbọ́ ẹ̀rí mi ni ẹ̀rí mi ni ẹ̀rí mi ni ẹ̀rí mi ni yóò sọ eléyìí ló sì wá ní tọ́ ntẹ́mi dúró lérí ẹ̀rí mi ni ẹ̀rí mi ni ntẹ́ sọ yẹn kò rí bẹ́ẹ̀ ntẹ́ sọ yẹn kò rí bẹ́ẹ̀ nítorí nǹkan báyìí nítorí nǹkan báyìí nítorí nǹkan báyìí so khalas ara ilé sì ń gbọ́ wá sì yàgbọ́ ẹ̀kọ́ wà náà wà ní ọkọ̀ àlùkò tùkà bẹ́ẹ̀ bá tó kọ̀ntínú ńjọ́ kẹjọ ẹ̀ tó kọ̀ntínú so pé àti ìparí á kọ̀ǹtínú jọ mẹ́jọ so n tó ti rọrùn jùlọ sọmọ kẹmọ wá ní ẹ kẹmọ bẹẹ bú ẹmọ ṣe kí ní kẹ ń kò sáyè fún yìí o sáyè fún yìí o tó wọn máa parọ́ pé ń bú àwọn ta ni ń bú yín ta ni ń bú yín o tó wá ní ọ tó sá fáwọn tálẹ̀ pè rí tó sá fún yín tálẹ̀ pè wọ́n ní àwọn ń pè wọ́n lórí ṣé mọ́sí máa ń pè yàn nu mọ́sí máa ń pè yàn nìyẹn tí mo ṣe pè àwọn tó ń gbé wá nù ó pè wọ́n báyìí náà so wọn ò lè pè àwọn ò lè invite àwọn procedure tó lò tó fi invite wọn lò ẹ̀yìn igi sọ lè rí náà òfin ní mùnàfíkì ni wọ́n o wàláì Abu Qasim wọ́n ti pè é rí njọ́ kan tó sọ fún wọn pé láyéláyé ní títọ́ àwọn ẹbí para wọn pé láyéláyé yìí ní pé onísùnà kankan wá sí àyè táwọn yẹn bá sì pé yóò ní á ti pé wọ́n wá ní á ti pé wọ́n wá ní so náà ni wọ́n kàn ń ọ̀nà kòkó ọbẹ̀ tí ń fọ́ náà ní ń dààmú wọn wọ́n tó wá ní kí ogun aráàlú yìí ẹ̀yìn aráàlú ẹ̀bá àwọn káwọn káwọn káwọn àwọn lọ́ba lọ́ba lù kí wọ́n máa dá sí kan dá sí ẹ̀ ló ti dáa jù yíò gan lọ́la àmọ́ yóò ní condition kódà títí jamiu àyẹ̀gà títí Arabic department ẹ̀ wíwò àkọ́kọ́ ni pé a kọ́kọ́ ṣètò rédíò náà so lẹ́yìn ìgbà yẹn tábà wa lọ ti jamiu àyẹn àwọn amú hakim méjì wa àwọn tí ó mọ george látọ̀dọ̀ wa èèyàn méjì ẹ̀yin ló mú èèyàn méjì wá látọ̀dọ̀ yín so àwọn tí ó wà ṣe debate ọ̀tọ̀ wá láwọn yìí òun àwọn tí ó ṣe debate ọ̀tọ̀ láwọn yìí òun so kò sí tó burú kọ́ lọ bẹ́ẹ̀ àmọ́ tó rédíò gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kí ni ó gbọ́dọ̀ kọ́kọ́ wáyé náà torí pé kí ni ti jámíà yẹn gan ẹlẹ́ni kí ni ó lè dìjà ẹ̀wọ̀n ẹnìkan sọ nù wọn níjọ lánàá náà ni mò wàláì tàlà ẹ̀ ẹlẹ́nu bẹ́ẹ̀ fún wọn ní gí mọ̀ ní sọ̀tìrì báyìí pé tó bá ń gbọ́ gbórí ìdílé tó ń sọ yóò bẹ̀rẹ̀ fún wọn gí gan gbọ́dọ̀ wulẹ̀ ṣe pé ẹ lọ jámì àwọn kan ẹ pa wọ́n ti ní so bó ṣe rí nìyẹn o wọn ò pẹ́ ní kankan o irọ́ ni wọ́n ń pa o tẹ bá fẹ́ péyàn ti bẹ́ẹ̀ mọ́ ẹ kọ́ra báwọn bọ́ọ̀lù bá fẹ́ gbá bọ́ọ̀lù ìgbà táwọn condition ẹ àtàṣì ẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú police report police report ẹ àtàṣì ẹ̀ pẹ̀lú rẹ̀ sọ pé lẹ́tà táwọn ọmọ nkọ́sílẹ̀ àwọn ẹ̀kọ́ lẹ́tà yẹn kíní kan wá kíní kan bíbí sábẹ́ báyìí kíní kan gbá wọ́n yẹ jẹ́ àjọ pàdé níjọba ìjọba yìí àwọn náà sì sọ pé tọ̀ à ń bọ̀ wá ó ti tán ẹ wá ẹ ẹ ẹ invite ẹnì kankan yìí sì ń pariwo lórí rédíò pé ẹ ti pè wọ́n ẹ ti pè wọ́n ẹ ti pè wọ́n irọ́ lílé yìí ò ká ọlọ́wọ́n ọba sọ wọ́n lọ àìlẹ̀. oníbẹ̀rẹ̀ ní assalamu alaikum Ustaz ẹjọ́ ṣé obìnrin tí bá ń ṣe nǹkan oṣù ṣé ó ní ẹ̀tọ́ láti gbé Quran lọ àbí kò ní ẹ̀tọ́ jazakumullahu khairan. ọ̀rọ̀ àwọn afáà súnà ọkùnrin sọ̀nà méjì lérè àmọ́ ètò clear sí ẹni tó lọ́kàn balẹ̀ òun náà ni kí obìnrin tó bá ń ṣe haid kọ́ mọ́ gbé al-Quran wallahu a'lam subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Thank